نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا قوم يا أنايك أم كارن يا تو إن أكو هاجنا نايك أني أوري إن هو رجب awa bere me irai akahe atecechehi oze na turi uhureo atehimba ana kuntu muri sallallahu alaihi wasallam o mi hijira horo maka na medina doseru hoibo ihe na ike anyị ohureta ịnụwa hụ na irai akahe akahi oze ba turi ewere hinanyi inire uh, gregorian calendar Eh, in wani shawe ana bi manhaju ahlu sunna fi tawhid al umma yani sebi methodology sebi uzi ɛɛdɛ na ika ɛyami eh, sunna ɛɛdɛ na ika ɛnɛ eh, bandi sunna fi tawhid al umma ɛni kisanya ŋumɛ al umma non dɔba bɛ da ika imɛ arụhọnụ na ha ahịa ni na ọni nwụnan ọnọbi ọyịkọnọ ga ke ọmọ ibi ma hụ ni 12 dọkịfa ke mọjaka ledin hanifa fitrat allah allati fatara nas alaiha ila ahiri ma kọrọ fi zalika al-yawm nango ahodire ma anaike ya ka ni hanu dosi a sebe oko arake alhalu awwal darake alhalu san ini alhalu san no dawale manyi a little diversion daika ini second solution two. ina no ya hanon but dani odenes kono bo hirein ono be arudud al arudud alal aimma yani oyi bo hirei yani oyi mi rijonda yani al'a'imma o do bi ni yani o do bi ake ake a'imma na a'imma to ahli sunna wal jamaa ala al uqalaniyin yani yadana ikaye ile suwe ni silure they are rationalists oyeko ise nero ema ni rure then enya ngo then enya perception with their knowledge they don't believe ka anyi sono okay walibayani shanaa hadha alqawl wa fasaduhu yuqalu li haulai oko ime hahi yani udiwi ele onon ate oidwetan yuqalu li haulai da kayele ne kaye al aqlu man alladhi yuqaddam ya ka kai bi ya sere suro kai ele non awada kalu dere o jere o mekan kamane me so that ka ya akụlụ okayaka akulu yani ya that is the thinking eni ya se dawide wa na man alladhi alayhi muawwal yel ene oyan ene royan awro kai e, anyire yizu ona ge yani we should be independent we should be make reference to doki fa iza kila ka akulu zaidun masalan ta er oye ized yani zaidun merurai ona awro kai ya silayin danin fakod yakunu amru akwa minhu jidalan oko bosikaye amru ono nyukata huwa ini oima hankatan wa aksaru minhu mantikon daika om amru ono ele ala tinyire etereka huon dake wa hakaza oka iza uhilla nas ala ukulli rijal oka anawika avenijisi dai ka fe ya ni na no be ka ozo no ni mero ya no no ka ka ya ma ni me enwe ma ni ran a ma ni me ok do adinihim do adinahum adine ni ni di obuhi wa wo washatta watashattat do garahi wa wo kama nahnu al'an asman kima ko ya na e, boran hususan alladhina yantasibuna ila al-islam ayna ka en le do islam ولم يعرفوا Islam ولم يعرفون حقيقة الإسلام أن سبب الإسلام ذاك لأن العقول متفاوتة awele eroyo da yani intellect da eroyo da me meru re o hunenwu yani anyi gap oh that is osa da ni onyanwu ba alenyi dowe alenyi oro waka ehuna ondo sere ebe na ndoka sare nyi rotinan eyale nyi okale ewe nyin ama yale nyi okale dure ka e, onye ngulu re etere tak wal ara'i muhtalifa yani opinion sono da sere ni re kai ele ono se ure roto o jenwunye dako wali hadha agwasa onan qala mutarrif ibn shahir ana madi mutarrif ana wadi shahir oke law kana al ahwa'u wahidun oka ana wika isanahi oisha yada ana wika sanahi sada desire wahidan kunyawen la qala al qa'il oka ona kale na ma ona kale yani ka ke la ala al haqu fihi ayya raida zainan yani page 18 yani rududul a'imma ala qalaniyin oke aveni yani ana wika ehuna desire da were mmọnwụ ọrụ sene wesibiri sene mesibiri sene nsọnụ ụza si nile ibiri nri ndị ibnu shehir dọke aya na ka alahwa ya ni desire ise na dasi ụba ya na na manyere ise na wure si nsọnụ na ọnụ emesi akwụbe ọda sasi ọdịten dure ka adanyi wie sko na ọrin adanyi rice ọnụ ọkọ ya mami konya la alal hako fi dayan ka kɛ ya rai zai zai nan la alal hako fihi falamma tasha abat ọkọ merawe ka bo gahin watafarrakat da mani hahin arafa kulli zi aklin ọ̀nà mẹ da bọ́dọ̀ náà ka ọ̀ nyilẹ̀ so àbọ̀ náà kẹrẹ fọ́nà ọ̀gùdá ẹ̀ka ẹ̀ anal hako la ya tafarrakọ isa náà hìrẹ̀ zọ ma gahi isa náà hakisọ nọ nọ bi zai zirẹ̀ ọma gahi náà ka ẹ̀ yàrá ee eh, were kwe ele eh, were aka na ewara ido ọnụ tamusan ra aka wa ọnụ re nyangudo yana lu mutuna wa ta'ala takwa ma za ba'da al-haq illa dalal awle mana mara isabilish awle mana mara hure to e dara shoje kai ide idai e. e ko konyi sa ba wa mana aki oibu dake warawa isaq ibn isa an malik yani isaq odo anabu isa odo malik annahu qol ko kakai kana malik ibn anas wa ki malik ana wazi anas imam darul hijra yu'ibul jidal yu'ibul jidal bo tulu huwa huna ndoka isana ha hankata bo kaka so dale me fi dini ina dini so me hankata ina dini wa yaqulu da kakai akullama ja'ana ar-rajulu ajdalu min rajul an ka bu manai kai an jonoro na bo jonoro non ono yala ma hunu jonoro san tarakna ma nazara bi jibril alayhi salam ala muhammadin lijidalin iya ba na wa isa na ikaye malaika jibril o ci ta muhammad sallallahu alaihi wasallam lijidali ya gobe kai oron e wona ka wa dot nason oron mebe do kale ono huna ona hanka toymen wa fi habari ahar ini enu basa an ma'an ibnu isa hono ma'an na wazi isa qala ka in sarafa malik ibnu anas yawman min al-masjid imam eh, malik ibnu anas imam darul hijra o meta ko nya hon ma lesi wa huwa mutaki ala yadi daman ala yadi ala ala yadiya daman subo bayro daman bayro wani ya no ma ya to daman subo kete falahikahu rajul yuqalu lahu abu juwaira o kadoni tuwanu jona rona hi abu juwaira kana yutaham bil irja oke aka aka ko ojona ronon yani murji awe yani irja o dawe naika ahyo gaye murji awen ne yake murji oni kama se because kwani hura many of us ya o kalimunan irja murji daka ona se ku murji awen these are the people na ka ene believe ka enya ko we onoda me eni we onoda me ana ka e oba okwo ka sho hun islam ka ka e ko mori okwe but je ya wale ma se kan iche ini anyu which is wele secondary school primary school am yani wena wana me secondary school in azhar deji we yani muzakarat al firq yani ay moy tamani rei egahi ok al murji ake murji hum jamaa ana bi jaman allati ahrat al hukma ala al murtakab al kabira ila yawm al qiyama ana da tulata yani okare ananye ni rewda ino na ka o makobe yani on woni baban ka eku yawm al qiyama fala yubda alayhi bi hukm ma fi dunya bi kawnihi min ahli aljanna aw ahli an-nar en lama mo kale yelo no en sana ka anyi ne honon kai odono no manu anni rawi no odono annal janna rawi yani jamono no mota al murji o irja ase asome se kwowe dok wa sababu nashati hadhihi aljamaa jamono same kotwa he annahu lamma kasama atibaa ali emera gahiya na ka esa si ali radiyallahu anhu بسبب ردائه عن تحكيم إلى الحوارج عن تحكيم إلى الحوارج وشيا إنك أقولك علي رضي الله عنه أن موهوه ما أقولك أو دوكا أشهد أن ناتو دامو كالي دامك إلى قو علي أغاهي حوارج أن شيا دوك وكانت الحوارج أو الحوارج يكفرون عليا وعثمان والقائلين بالتحكيم wẹ́ẹ̀ni kàkí káyọ̀lì ali rọ́jàlọ́hu anu àti usman àti ẹ̀ẹ́nà ìkàyè ẹ̀ẹ́nà ìkàkẹ́ ẹ̀ẹ́nà ìdọ́kàyè anyanwó kakọ̀ àti ọ̀rọ̀mọ̀kálẹ̀ ẹni wọ́ṣẹ́ a ẹnìṣẹ́yà minnu mọ̀nyẹ́kó dányé iná ẹ̀ẹ́nà ìkàyè bí kófìrì abibakar ẹ̀ẹ́nà ìkàkà abubakar bí káyọ̀lì umar àti umar wa usman àti usman wọ́n mọ̀ nasọ́rọ́hún àti ẹ̀ẹ́nà ìkẹyà pẹ̀wá. anyi shahada shia yani ay wa asma wele ko mole ya ka ya islam nan so ya ka ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu wa hadhihi shahadati ahli sunnah lidduhul ila alislam walakin inda shi'a idi shi'a ne shahada no hunan idi atanura gake ẹni eh, ọ̀nà ọ̀gbẹ̀nà atanura gake ashadun la ilaha illallah wahdahu la sharika la dora gake wa ashadu anna muhammadan abduhu wa rasulu wa walma me shahada ke wa anna aliyu amirul muminin yani wa bẹ̀rẹ̀ dọ́ka ọ̀dọ́bi amirul muminin ọ̀nà bi wọ̀sí anáyẹ̀kẹ́ godon to mori reson nendo wana maleli yenu ka wa ashadu anna fatimatu zahara wa abnauha almasumin hujajullah ke aweli fatimatu zahara atijani lai ka enema be enema mebe hujajullah yani hujje mori even ole mono zeleba du yenu kae wa ashadu anna abubakar wa umar wa usman wa aisha wa hafsa هم في النار لعنة الله عليهم يعني ريدي أبو بكر عمر عثمان أتي عائشة أتي حفصة ريهن وين من دا شهادنا وين وين ọ̀nà tó lè ní abọ́kà ẹni ṣàhádàn ọ̀nà ọ̀bẹ̀rẹ̀ kàkà abọ́kà àtúmọ̀ ẹ̀hìn nira ọ̀nà mìíràn ní ìràgọ̀ ẹ̀bá anyọ̀ náà ìka ẹni takfiri ali àti e, usman lẹ́yìn náà ìka ẹni takfiri abọ́kà àtúmọ̀ àti usman àtọ̀nà ìka ọ̀gùwà wọ̀kìlà hùmà yọkàfìrì ọ̀màwìyìn ẹni ẹ̀bọ̀n náà yẹn ni umayyad kalifa ẹ̀bẹ̀ náà yà والأمويين أمويين يزعم أن المسلمين لأن يكون وكم لهم الذين انتدموا تاتا لواء نبنا كي جوينين تلسوسنا جينا وهدأوا طيئين أو كارهين دسد وقد قطعوا بكبشة يعني سدن dan kana hada hada saban fi anna jama'atu min as-sahaba agwasanan danye e jama'a ina sahabin karihu hadha an-niza ana kinni yani o mani gahanan wasalaku tariqan wasata deni watulo do bina kanan hatta tanjala alfitna polo di fitina non kala ko de wali hadha agosa non imtanau an alhawd fi shan almutanazi'in deni yon kai enes kana ngunrai elne bana kai ako walam yaklifu anfusahum albas deni re ko lige ngwani kai ene sho an almuhaqqiq fi taifatain hilana jeter hilana jere ene la goeba wa arja'u alhukm fi shanihim ila allah subhanahu wa ta'ala dezo kale e lagwa ewa ilagu muawiya an ilagu ali dezo le ende ba ndu subhanahu wa ta'ala fali hadha sammu bil muraji'a ona ndai wa mabo ka ene muraji'an ena ka ene ka anabele na ndu subhanahu wa ta'ala dok wasabu hadhihi al fikra ena ka enyi enu ideology no nunu mawo e jetin hum sad ibn abi waqas sad ibn abi waqas inan وعبد الله بن عمر أتى عبد الله بن عمر ومحمد بن مسلمة أتى محمد بن وزير مسلمة وإمران بن حسين أتى إمران وزير حسين وحسن بن ثابت أتى حسن بن وزير ثابت وأبو بكرة أتى أبو بكرة هذه الفكرة سليمة في ذاتها This is ideology This is all جيني سنمان لأنها لم تتعدد تجنب الحكم على صحابة المتنازعين أن أن من كان مكاجنة yani kai ene nuzulika ene skene ka ka sabi ene hin ene je esene esene yozen esene na na asono mona muson they just decided to stay behind donc lakin tatawwaruha lakin tatawwaruha ba'da dhalik afsadaha yani this idea non this ideology non do na metamorphize metamorphosize oye kudoba na tangwe change isa me synthesize synthesize synthesize awo بعد ذلك او المن اسد ده كدو حتى صار حكم بالارجاء فولا كنا كاكا ارجاء اسمع كي ميريدا نسان طعنا لمن يوصف به يعني باسك اقوى من كابو سجولا بل كان نهاية تطورها الخروج عن الدين يعني دوبلا فول نتدكاي امون ني ايديولوجي ناو بوتو ده هنا دين ona duri ka their origin asman kima ka son ka alqawlu bi iman almutanazi'in wa in kana ba'duhu musiban wa ba'duhu ah, muhtiyan yani kene kaka ila gwaewa na ko en ahlul iman ona nyoy do wabin oda ka de penyo jere de penyo de penye onyeyi yani enenu kata ay kaka e ona jere ona nyeyi fal narji amruhum ila allah subhanahu wa ɛna bɛn dum musumana wata lianahum jami'an ayo ka bɛn yashaduna an la ilaha illallah ɛne dibe ni kenyo mure sana hoye ka akalla wa anna muhammadan rasulullah ani muhammad sallallahu alaihi wasallam ono be on twen amas man kime kadira gonon dawa na mutemo fosais de ena ko jaina ndake al hukmu ala murtak eh, murtakib bi anna amruhu mufarrida mufawwida li in sha'a azabahu wa in sha'a ghafara ọ̀rọ̀ kọ́ ka abụọ náà wọ́ yanni ahalu lima yanni ni ọgụ ọ̀gọ̀ ozo anawele yanni ozo mori ya na gọlọ mori ozo mori ido jebe ya ọ̀rẹ́ idọ sọyàrẹ wàásùbà haza mazhaban lè tọ ifá dọ́sán kúrẹ́ bè dọ́rọ̀ àwẹ̀ káyẹ̀ e, mazhab ìpànìyàn e, e, gbọ́n lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yanni mazhab ọ̀bẹ̀ dé kaka alkohol kaka limi marifa wal amalu la asaru lahu yanu kɔlɔnɔ la mɛ o ni ɛfɛti ni iman o yi kɔnɔ tumɔ sɔɔlɔ alayisalam ɔna da ya kaka aliman yazi doho bi tɔɔa sanahi iman ɔjɔ da sa somori di iman na wa da hire na ba wayan kusubil maasiya dɔɔ je ha ijɔ da ri omori sumana wa taala ibe ɛkɛ ya nyu kɔlɔri ni iman wakɔlu de kaka la tadurru ma aliman maasiya yani enye eh, mkato nobe ini yodo ono da do kora makowe kama la tanfa ma al kufr taa asma kuma yakaye oda makamao ayi do ono do ayi sasa no sasa ayi mafanio summa taqala ba'duhum aw lamono de penyi donan faza ma anna al de ko kai sana hay do bil qal yani ono bi sana ko do wa in alana al kufr bil lisan oda kik akamao raran wa abada da hikori aw lazima alyahudiya odo ya tupu yahudi dai kon yahudi akwan wala aw nasraniya abika on ranu bobo fi daril islam ina kuro mori wa mata ala zalik o ko sonno fa huwa mu'min uko mori awen wa yafi man wasala amruhu ila itiqad hadha huruj an al mil ona me ka kai nora to ni uh, uh, milla kodoroka enyi bi onoda me yo ame eh wo ko mori ana ka wa ka wa ka me ko kum islam ora ka wa sibe wa he kori eden ni we are still a believer perfect one so son of a, this is a akide murji ana ndure ke arhono silim na ne then because so many man man explain irja yeah no ma there a lot of sex no ni ka sex no ni ka e ya ma ni to to he kon konya sabi akide ni sabi na dot na ne but

ahlul murji so you be able to differentiate and do make separation in akane ile yaiba فقال لك يا أبا عبد الله أو أدي عبد الله اسمع مني شيئا أكلمك به واسمع بك أوان وأحاجوك أنا كما مهانك تارورو وأخبرك بالرأي دم باسين بي إلى نو للي مميلو قال دي إمام لك فإن غلبتني ok wee wi na ana ke me kure kono e wani victory ne we na me ne yo kola roke ingolaptuka atabatani ka ingolaptuka atabatani ana we ka me hu nao in ame ma hakato ndo wa sa sa me na mo non kola ni mama fa inja arjulu ahon ojo no roso abe fakallamana do kare ye na eban fagallabana do hu nain kola na tabihu dele kwa sa dele kwa sa sa ko ana we ka ewu me hune man aba na nyone sana aba na ikaye ijonu lebe do mahankata ono hune mlewo kawla malik de imam malik doke ya abdullah e wori ho muri honon ba sallahu azza wa jal o muri o cho o cho kwete anan yudu jete muhammadan ani muhammad sallallahu alaihi wasallam bi dini wahin ili adini konya wa araka tantakilu melika ewo wesu nyi me jesi tantakol wa ko no san ijani lele we no ijani do morje ijani do se ijani da ebe ona ara kure ka do point onu re kwa sasan doka kola umar ibn abdulaziz umar ana wazi abdulaziz ok man jala dinuhu gardan lil husuma ona madnya ndai kai umme kai obe ahanka toymen ok aksara tanakul dure kai wa hura jesi honanyi ijani da re ka e wale ba tarika do na re ka ka anyi le na ka chi e wore ko ya jinin ijo aba na leda me do ka anyi de uno umme ni kanu de uru qur'an yu no nya gaido ijo kala uru ekwere kin de da ni ere ne be sama go ka ahan aheka wonu monu sitini kai ati mahankata ana lokko ba man yajal jinahu ona madina gorodo lil husumat yaksuru tanakkun daike adina ordota wa na bo ka odobe doka mala ile wonu dan ewere dere ka were di modern words ihe ya medere ọnụ na beautiful leather were odozo look corporate now no man akure do you have to make yourself and like we look tidy when you are in lab do one be practical any le one no nyanwu na nwo because of the bacteria do man akọ oh you go i want na ga we lo dem nyebe ka ile na ka onyi point onyi point onyi oh you go no do any ka onu wa si ma mesuna do le ye ulara ka o le tun ahoro da kɔdɔ bɛ dif dɔ bɛ mahankata with you with akl ɔnam nɔkin yatahasamu ma hada wa dhaka ɛwɔ mahankata rɛ sɔn ɛwɔ mahankata rɛ sɔn wa yatanazaru ma hada wa dhaka do wa sen dɛ wa mi debate rɛ sɔn dɛ ɔrɛ mi debate rɛ sɔn wal galib huwa levi yotabba ɔnayika ɔwin oh, oh, ɔnyi victory da ikɔn asasan walam yakun hada min shani eh, salaf eba ni ilai a kuma kuma na fara eba ni ilai ni mai bal kanu idza ja'ahum rajul lil munazzara o ki jojo no ro betuwa yani salafu salihin yani ijo do betuwa doka eh, in fact sire untu ani bi meme nyam ka kai ise ohoro ngun sa ai tia nwo an asabi en rajallahu anhu eh, salaf yani en ri hadith on ka hadith abi is not done

fadhhab ila rajul shaka mislu shakan misluka ne tu yonaro anara mojere ka nguri ma onon eh da wure na mahankata fal muslimu alladhi yakunu ala bayinat min amri awlikum lana kai o mani ni o ihure to o mani ni na hure to ni ran wa indahu al hujaj wal barahin dan idan hujaj evidence awe ka ko muri ala ko so wale nya ila no so na kizure doka upanka wele ni buhari ni muslim a wonateka ile ananyo لديك هجج والبراهين أتي proof والأدلة داني أولبيلينون إسا إسا إس أطول سلينون جاء من كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم إنه موليه أتي سنة مولي صلى الله عليه وسلم لا يتنظر ما أحد ليكون الحق مع الغالب أصدر نوكو كنا محانكا تالي زنياني أقوبي دي زي زي أبدنا إكاي أو أو ني victory والمنتصر في المناظرة أيقونا إكونا كبه بأني أحاكتنون lianahu laysa ba'da al illa dalal akokaye awa vile mi eko kunyi sasa ako ibu kana indahu dalil ana wika man o nyuruwan wal hujjatu danyi sasizun wal min al-kitab wa sunna hun sunna la yajuzu lahu eboro ya ma ahadin ka o ala asasi lizo ya zakaye anna ma al-ghalib hujja banan kaye ono nyiviki ono ame kule konon ono onorin agora doka falyalzam kitaba wa sunna waliyukimma alehima jewa mani suwaza kitab wa sunna do wa shena ebono do wa soje wala yuarridi nahu lilfasad asus na dini asume kadinyao asume vauzi oye go because esana nyam siwala especially i eh, wanna cause sanguna dini do wa ya wa nyisoen anyam kaka anyam sura nya da siba ile che an ya ne anyam na na sha foti che ibrahim ne ya sabi che che amadu ti yani dan ma no sha lawa dan ye eh, akoro no inan dan dan ye odana ma sibi nị na ka he abe boy boy we le aga boy ebe ne sibi keten ya eh, foti che ibrahim ne ya sana so kai che ibrahim ne ya omori yo na tahine ngwan yani eh, anyi ah, si photoshop ni computer ọdún náà orí na kòkòrò ọ̀rọ̀ kan náà mẹ́hún náà na náà dọ̀nyẹ náà ẹ̀yà foto fòtó ọ̀nà lórí ka ẹ̀yà káyà dàka fòtó ẹ̀ṣẹ̀ ẹ̀hún náà dọ́ọ̀ national rosa dọ́ọ̀ mọ́ ní sọ́ọ̀nù dọ́ọ̀ mọ́ na kálẹ̀ ńwọ̀n àti ìka ànuwẹ̀ ni oyeko e e e so agbawa oni ke asuma ha aso sha sha onye wudu ohiwa Dọka awuli ahwai ahli albid ahli albid'a agobe abe ya asa so ichi ahịa ina na ikidan bid'a ben doka illa wa ba mahankata idza kana na al ulama ar-rasihin eho wee ihe pete. المتمكنين في دين الله دو كاتنو جيتر إني أدين مولين فإن هؤلاء لهم مجال آخر أو كنولي مللن آني أوزسايوا ينظرون أهل البدع إيه مهانغا دالي لنا كدام بدي أبن لإقامة الحجة عليهم أقوبوا إشو جي حجة غوا ولبيان زيغو أقوائدهم أقوبوا إشي ميهي أويجيسي أني سندو تنانجيسي وفسادها أتي أمي مدو وبطلان ما هم عليه أتويسي شاكا إسنا إلسوان yana wa ture nwa we ka nwanyị le ka enyo meka amon wa ba mahagata na especially every eh, dambili ya ka aka jeba azogo asa ruwa mahagata nye hi kon le cheven be ruwa mahagata nye hi eh, na mebele kwa ka kamala e na ai na jo ka ho <laughs> mala muhammad hon mala muhammad len ime kale shehu yo

ɛkɔ ya no gye yɛ ɛbɛ tu ɛdɛ ka ke chairman ma lasi kata mɛ ɛgye wɛri chairman ma lasi di chairman ma lasi an ka ɛ wɔ nɔ zɔzɔ ɛgye ka chairman <laughs> ma lasi ka aka wɔlɛ yɛ zɔzɔ ɛdɛ kɔ ka aa ɛdɛ yɛ yatu dɛ ni gee yɛ ni sɛ mɛnɛ ba ba problem ɛdɛ na bi yɛ tɛ anya ɛnya ŋuna kɔ sira de mi kɛ e so ɔno disturb da ahyɛ ayi da yi e oigwo so amaninyi avenu oima hankata with dambilia and ebe ebe ka wa washo biko were dambili omuri onyo ere no wa ore beza ka so nuka ehu ozo ka le deka oh ozo na kare no so kwa wen aka ko le di discover ki shehu eno ka ndokwa he eh, eh, kai ka aka fal ilmu bil kitab wa sunna aka nyoye kitab wa sunna wa ma'rifatuhuma atoye neiba ebo eh, that is do why you to have the knowledge wa ta'awwilu alayhima dozo banine yani as you be uh, the uh, uh, ilmu kitab wa sunna should be your reference point or so no benwa yani anyira da kina no ba non min azami subul oka o oh, inuzu anaika odem oh, alati yakuna biha anaika lilio hallo li mas'alati tafarruq ono ba me hahi ono ba me oko yani o igbe hono ko mori ga yani doka wa indama talahuz hadhihi al-tawaif eh, al-muhtalifa okay ju wa manire yani ila guniri nyana ka e eh, mani ga yani najidu anna kullu minhum o wele ka bol kon kon yani ne yudae annahum ala al-kitab wa sunna aboro rawana wa ka kai oni ni kitab wa sunna wa kama qala sha'ir asman ke oja hono me kaka وكل يداء وصلا بليل والليل لا تقر لهم بذاك أكا يداء وكل يداء كليم كا آه ene na ngoni jon dan ka ah bo la bana ka in fact raho je enyo nu we abuku mu ro ro enyo nu de doka in fact ona i try ọ ha wa ka doka adu nya na bai raho wa kullu yudain waslam bilaili abo claim kono na ngoni oke walleli la tukiru lahum bidhaka ila huwa no man dole ruwaka isana kene ina na na man nyo ona ndoka kulluhum yudai annahu ala alhaq aben yene claim kila sura ya yan wala ahad min ahli alahwa enyo dikonya ina na ikae eh asa so shayen dio bandia bayan nasha bandia bayan shazalia bayan tijania bayan kadiria bayan e man ile ni yan enyo na ga ana ka ga yakulu nahnu ala albatil ka onu ina na na suwawen adaka da ze qur'an yun eno na ga kene da dania she eno na ga kene da dania that is what everybody is claim wa nahnu ala Dola enyo na ga ga e ayo no no weibu ni ba onan ali we ka na ena miko ena mishiriku de ka ena ayo honan bal kulluhum yuda'i annahu ahlul haqq wa ahlu sawab o ka bol gon ko nyaba na claim a bol gon ko nyaba na ka ka e on ini veda enajirin wala ibrata bidawa islam yukim alaiha alaiha asabuha albayinat okay any regard any so da nyang se hun ni o claim o ka ka e ono non mamman in sonon ono mina na ono mina na no islam yukim alaiha asabuha bayina hana ikadana me enyangu si hujabe enyangu shoyi hure itohe enyangu me haikai o e, me mejere yani weli kɔdiriya anyo kan gane ehu akan gana ndake abimandiri ahe ene aljanna aso ahura ba yani yani weli na ngusa doye malaika na aso awe malaika jibril aso kan gana ne be awo kama so ba yani muhammad sallallahu alaihi wasallam abaya ayak malaika jibril aso awe ayo salatul fati now ake eto hoyi ninankaji fo wo wa aso to ben yeli malaika na aso awe is it israfil la shawen is it mikail la shawen ayi jibril then when you must say oh, then you why because that's how guchiro quran then there's a problem ọ̀nà lọ́kì àdáwà ọ̀dọ́dọ̀ kàákà ẹ̀ ọ̀dọ́ claim àdáwà látò kọ́dím wàlátò áhìr ìzàkánà lẹ́sà àlẹ́hà burhan ọ̀kì dáwà ìtàn claim ọ̀nà claim ama nọbide ama lajim anene ma ana kai ezenyi huje ezenyi kakai ele no ni sasa shoje wa huwa amalu wa tatbiq wal qiyam bil kitab wa sunna yani sire se jedo nọbide akaka kere no ajiba anene ma onobe oyi mụkọrọ ati oyi prati oyi shoje oyi oyi practicalize an wal qiyam do do je irisabe bil kitab wa sunna ana mdoka falaisa min ahli alkitab wa sunna man yuqaddimu aqlahu alayhima ozonno do ini ahli sunna yani ono o ini ahli alkitab ona ka ay aw ahli alquran ay ahli sunna aben enaben man yuqaddimu aqlahu alayhima ona ka asi oyilan asi oyan dobe di e na ebono wallahu yaqul umuriyo naika ononyo ba kakai ya ayyuhallazina amanu ma hewna naika odo la tukɔdimu bɛyina yade ilahi wa rasulihi aso dɔbi di ɔ morihi ɔrɔn tɔn wɔtakɔlɔ duwa nyɛ ŋɔhi mori dakɔ fi man al ayat inni itumi ayɔnɔn yakolo ibnu al-qayyim yani ibnu qayyim al-jawzi ok ay la ta'ajil la ta'jalu bi qawlin asuhi ay kare wala fi'lin sallallahu alaihi wasallam aw yaf'ala to di don to muri wa kare abe kado wa mukoro yani asuna mukoro da ka izu yale anuka ma ma ni ro ka e on to muri a a kare anu me ani men akwa ma ajmala hadhihi alkalima oko da da kana o chere onon wa hadha ma'na an-nahyi an taqaddum bayna yaday ilahi wa rasuli osono bi itume ka e ya enika ele onon ma man o oh muri on ron to no man kan e ya ko da fere dawidi o moli on ron twan wa ya'ni dole min kai la ta takidu akidatan asunya kidanyenye asunya kidaka wewa ehuna no na ka anyi shehu enyenye o anyi shehu anu na disonon on ron moli o man na gedo part of yakidi onu dot nanin asunya wala tadinu bidin asanyi sura zakayo so na kuba dinyawo mebi ntụmụrụ onye askaru saba wa masa onye zikiri ọdụ atene na nọ ame illa ake iza jaa fi kitabillahi fi kitabillahi wa sunnati sallallahu alaihi wasallam ake obe ini uwe mori ati sunna to sallallahu alaihi wasallam ini akidonu no anyị anyi jebe akido osere kitabullah wa sunnati rasulillahi sallallahu alaihi ha e ka ọtọ hụ wọlị anọ mẹ ịlẹsọ azụ do tobe nya hụrụ adọ kịọ karị lẹsọ n'ụka wọs lẹsọ taa nenu wee eh, ka eh, sẹbi kọntent ogbe onye hụrụ ọ nọ lẹsọ ee eh, asụmanị asụnyi senyenyi ahake waasọ hụnni qur'an àti sunu tó múri sọlọ alẹ sọlọ wàlá tẹ́ àti bi ibadatin asosọ wẹ ibada asọlọ wọn náà yà á tó dọ́ka yẹ rakajin. yani na jin raka yawo salama ehe fati kunya kulu ala wechehe asuma ni shobe because this is ibada lahu hay'a on ni method yani o ni method and mo na ka do bi salama ehe raka sa sa yan ene ma ni sho o ni buhari o ni muslim o ni tirmizi oyi ni nasai oyi ni abu daud oyi ni ibn maja oyi ni sunan dailumi oyi ni sunan bayhaki ebe manu nyo akushabe anu aku mani shawra ya de bare mas scrutinize an o sahi ko buhari oni muslim kene ele mo kadete hadisi hadisi odo ife na shotwe wata'a abe koisa sawi wa qurbatu ila allah abe kirenu bodo ase ka gulo mori tabaraka wa taala on rasul atuna baban ma lam yakum alayha dalil min alkitab wa sunna e ba ni re anai kai o shabe huni kitab wa sunna ana ndoke fala tajalu bi qawl asuhi ilaika yata'allaqu bil i'tiqad anai ko zugaido wala fil abike o zugukoro anai ki yata'allaqu bil ibada o zugi ayma heke فالذي ياتي بالاعتقادات او رنايك اسي اكيد لا دليل لا دليل عليها ده دليل من كتاب الله ولا سنه رسول الله صلى الله عليه وسلم ini uwe mori ati sunu to mori sallallahu alaihi wasallam mutakaddimu baina yaday ilahi wa rasulih ọlọ́run ọlọ́run àdó ìjọ mori ọ̀rọ̀ tó àn wàlẹ́bí yá ti bè ìbáda ọ̀hún àti bàdà rẹ lẹ́yìn tàbí kìtàbí lá èyí ni wọ́n mori wala sunnati rasulillahi sallallahu alaihi wasallam èyí e ni sunu tó mori sallallahu alaihi wasallam mutakaddimu baina yaday ilahi wa rasulih ọ̀rọ̀ ọ̀rọ̀ àdó ìjọ ó mori ọ̀rọ̀ tó àn yastasinu bi akilihi àṣìyà ọ̀ sílẹ̀ sọ́ni ròókà ìsọ̀nù ní ìzọ́dà wà àkọ́ àtàkìdà wà ìbá àti bàdà fayanshuruha bainal muslimin do gara hina kano ko mulda kan do speaker kulenu do kinafila jen anomen fa iza nasharuha bainahum okiju amani gare ibada onu dawe anaikai onto muli okadu gara hin farraka safam do mekisahu gahi wa mazaka kalimatahum ochireheni do chie do gahi bi hadhal hawa agwishanan alladhi nasharahu bainahum anakawa gara hina kanani akwali hadha agwasana yakulu malik ibn anas imam malik ibn anas rahimahullah alayhi imam darul hijra fi kalimatin azima doka ino chire odengun fi tahzir min hadha sin inni oihuzi inengu adenen yani min sinfi uh, sinfi min annas yani min hadha sinfi min annas inengu limadenen anaika adanyi da eh, awelewe tuna dole ka anya na chere anaka asitine kohu oyeko wehu ebe ahonoda amune oegowere ka agụka wee kọsịrọ ya dure ke abere dere shenyere ya na ka e so na kata anar chere were ehu o de ka e no no atuma ka na anyi me ehu o atuno ne nwa nworo je wa chere tri paper ka ka mu ne agwe na ka ke doro ma la onu ohala ana me ndoja hanoka idha kunta fi kulli umurin mu'ammiya

din in school they become a secondarian then say oye kwa were ọrụ ọrụ ya ahụ si mụ ọrụ ọrụ n'ọdọ simi school. aka ah, kene anyị modern biology ọzọ ọhị wọle ihe wee kọtara ihe wee kọtara bikọ ọrụ wee biology amụrụ anyị eh, biology dọwa ahị modern biology oye kwa omene mi si ya mụne ma simi kemefere mmemme na jembi mee kwa mama na ịraba bio mere ka sị ma si ihe ọrụ onye otutu ebe ba then ọzọrọ ya ọnụ ma wọọ iwe nyi modern biology wee nye babio wee nyi nelcon and parker abị science student owe oheku arịba kuki punch bụ were lọhe ileso di ya the question ọnụ ihe nwe osipụrụ like ma eme akụ inye ọrụ ọrụ wala abu buwe n'ime semi secondaries after n'ime akụsịmi ha zuche mee koko ideyi but the question is akaghị ehuna ndoje ubo ndoje ubira bitu doka adam hio no wana kada we kuwe we ma heke because enywe oni mire me wenu ka waka doka da da kare ka wabo wa ki secondary school an wa ni to take e primary ana <laughs> ko semi junior <laughs> ndo ahe e me wa kenyi ori hiba na hora azo da <laughs> mi wa mo na te ko da me ko ni da me na ta ka wa ro ro on me oye ko aka me help certificate ono me ko yenye aka yeru wenu da kazi kuwa nan adam au chiti dala ka wa umma <laughs> ni kula ma wa do ben wele ka kaso ya ni nyawo ka du mi ni mdabale ehuna do je mu ancestral doka e adam je ku wele wonon ini kewo ya hela no ranyi wada bale ni kimpanche na heo eh, me me mazulidi ago me na heo satellite ono na go ago islamic channel <laughs> ọnụ na islamic chanel ọkara ya na ewe sitere so meme ka arọ na alhuda oye kò so jẹ ya we should build our knowledge based on kitab wa sunna samedi mana ka so that oni oh, ki everybody abaya wata awonu alal birri wata kwa wala ta awonu alal ismi walodwa na wani ka iwa wa ba تعاون هذا فعل الأمر وغنوان سيسوبي على البر والتقوى تلسبي بالبر والتقوى أتوين وهمورين ولا تعاون على الإثم والعدوان أسوغ غنوان سيسوبي أتي أيدوته دادي جولين أهو الكوزين سيسوبي أهو نري ahụ ọmọ na mọsọ na ọ danya nọmọ nuka mala wai kama mari da na hanu gwe anyi wani mani ya che yan but wai kaza ka troy no me ka arho no rewa ngwe da bari mana kan iwan hoy ko ko wa ro ha sawro ko mo non ana hom si now nem ya kulecho nem nem ọrụ shawro wadin asịa sha ara wa ham sikwa me ku ibere ze ku me ibere da huse me ya tan aha ka o ko sinyi me ku do cho na usa wa wa because se ono di ma ono eh problem ma he kama wa we anya e na ham sika eh na no no de doka anya na juwa nwepe de pesore o ke podile ma but anya no jo na sipe nwa na ka pe e na e na asore so enwa kisala nyang believe na ngula na mka e me huse ɛn ka bɛn na gɔle mɛ ɛkɛ fɛ ɔma sɔrɔ yɛ ɛn ɛ wuli ɛnɔ nɔ lɔri wuli ɛlɛhin nɔ n sɔ ifi kiw su nɛ so sɛ n'a ka ŋɔ ayi wuli n'a ka ɛkɔ ani sawudi mɛ ɛkɛ fɛ ɔsɔrɔ yɛ ɔyɛ ama ni nyi rɛ ana ka ɛwɔ alɛ dɛ wuli ka you be able to guide your bi ja e de. So go on, you can of you do it based on knowledge, and that knowledge is Kitab wa Sunnah. Ona ndure ki Imam Malik Imam Darul Hijra awa na taziru min hadha sinf min nas man kola yana kai kakai fi dini inadini ani bid'atun hasana ani bidana ki bidiya idawin kada molidi bidatu hasana awin dara jeri han tuhu onto moliyo me bidatu hasana awin okay Imam Darul Hijra ok fa man za'ama anna muhammadan ona man rokaye anyi man kola fi uh, fi dini bidatu hasana ona akaye anyi na dini bidatu hasana fakod za'ama onore rokaye onore claim onora determine kai anna muhammad hanna risala ani muhammad o masubu ini enubi anaseyo imamu darul hijra سمع لأن الله يقول أبوكم ولنا كاي اليوم أكملت لكم دينكم ajina non adinya on mala za taone wa atmamtu alaykum ni'mati e wolam limira za taturan reson wa raditu lakum wal islam madina dimi hina kai islam wa dinya non men so we kwero ka anyo muhammad asebe alaya to da ka anyi sana ka ni muhammad aro ka ya sabia ni so ko we dai ka anyi shewa na wakai yona manilo ozonna olelo kane muhammad sallallahu alaihi wasallam o masubu ini eni bi ana ikomo subhana wa ta'ala o seyo koka ni imam dar hijjo do fama lam yakun dinan fi zamani muhammadin sallallahu alaihi wasallam wa asabi isana iko wa dini fi zamani muhammadin enu mane muhammad sallallahu alaihi wasallam wa asabi atasabian radiyallahu anhum warda falaysa al-yawma Madina ehzu bala dini najin ana ka elele ban na pilo no wada anu mana jilejanan ezenyo ana ko ka ko do mi elati 429 ezen manu menu muntu mori sallallahu alaihi wasallam ana ko do ka ko do mi zikiri do jiriga ezen manu menu muntu mori sallallahu alaihi wasallam falam yakuna al-yawma dina falaysa al-yawm dina eba din najin doka walan yus sulo ha. ahiru hadhihi al-umma enyi zebe tinyo dile mu monon illa bima ha bihi ha akisa na ikaye esi tinyo o tinyire awaluha yani oni papu monon yani isene si tinyo enu mawo on ile esi tinyi odire mane doki awalul umma okawelo odowidi ummonon anawe asabiyan radiyallahu anhum wa arda innama salahu bil luzum al kitab wa sunnah en ni tinyi ili oijige ilili oizuge sabe alkitab wa sunna uwo muri ana qur'an asunun to muri sallallahu alaihi wasallam wa iktifa asarihima desa se asi apere na evan wa sayri ala nahjihima den ajuzi de yaro se tire su oze na evonon yani ozi kitab wa sunna ana men haka ba besi aba betinan onin doki alhalu thalis yani oye mukure non o pohuta inni ayo nobe di jon me oni mi nyima oni mi kanna ni sani petua oka summa qala ta'ala o no mulana nabe loka munibina ilayhi de bandu muriyono tak wa hadha halu salis li mushkilati al furqa osono be oyimme oko ohuta li eh, mushkilati al furqa ye enkate egahi allati takaw bayna nas anaike ayna kanada وهو الإنابة إلى الله تبارك وتعالى أنه ويبان دوم موليانايكا أن رسول الله تنبابان وأن يدعى جميع المتفرقين دا هو أبي إغاهيلين أبي نايكا إغاهي والمفرقين أبي نايكا تهونو دي والمختلفين أتينا كجمعية إلى إنابة إلى الله كان باندوم مولين يقال لهم دا كاوكاي ارجعوا إلى الله باندوم مولين أودوا إلى الله بنوان دوم مولين udu ila dinillah bani dan dinu murini ne e tasimu bi kitabillahi wa sunnati rasulillahi sallallahu alaihi wasallam suwazani ni tuwe kwani uwe muri oni sunan to muri sallallahu alaihi wasallam yaqulu muhammad ibn shihab az-zuhri muhammad ana shihab az-zuhri ana kake kana man mada min ulama'ina yaqul aka awere ena ika era parahu ini arwai e ka kai e. al-ittisam bi sunna dodo man suwazi sunna najata ono wayhan ores kono ha saba ha ebe ejuwa na ko duwa usefe do haka na ebe zoi haya wana eh ete so bi sunna mani su tuwa ku sunna fa yudai ha ulai la inaba okada he erenan kai enne vaninnan yani wa ila rujuu enne vanini zawe ila kitabi llahi wa sunnati rasulihi ebe nuwo mori ati sunnatu mori sallallahu alaihi wasallam wa yuqalu lahum da kawa kai da o muhalifatul kitab wa sunna isana aji kitab wa sunna nye na batata wa udu ilayhima do wa nana eba fa hadha hal o ko sono no wa mukon min azam al hulul al mas'alat al furqa yani in isa usana ko dengu ana fimi o inuzi e egahi ana ke alaji zakwa bainal muslimin ana ka o ina kanu ko mori ne naje lokal halu rabi o ke ilay o na ini o mukon egahi summa zakara ilaja rabi'an aw man damma oita mai ahono ohuna wa huwa taqwallahi ona wa nyawa humurin ta'ala ona ba ko wattaquhu in sura no ko wattaquhu duwa nyawa humurin wa hiya rasul amr wa asasuhu ono be ele sura ya ononen dori bu hetanen wa min ahsani ma urifat bihi taqwa kama zakara zalika ibn taymiyyah oko insana ka onyo oh, idahu ami medifine ami memme ame meme hai sana He angwa hiyo mori asman kama maisa mayan ibn taymiya wa ibn qayyim at ibn qayyim wa zahabi at imam zahabi wa ghayrum atana wa min ahli al-ilm inna no yani ta'rifu talik ibn habib Ona be definition Ona be hiya eh, talik ana wazi habibin haythu qala inna munasika kai taqwa allah ta'ala o enya wa hiyo mori onu baban Anta amala bi ta'ati allah Ona be ka oro mukoro ya nu koro no no yo sucha me ta'ati Allah o isa sumuri ala nuri min Allah o me ba me wa na mi so wa na mi so nya kenendo ka bua sa sumuri ala nuri min Allah ile to we hunu bo mori subhanahu wa ta'ala sabe to we ana ka ilan alkitab wa sunna dake narju sawab Allah jo ma ra me tarju sawab Allah duwa tule to sumuri ana ndu ile kalu sunna ya mukoro to siye zizi ya mukoro ya badwa kumuri ndo cha aljanna ya ina na kai ya mukoro izo izo muri ya seto ozo muri ya kona setenela e da ya ka mukoro you are working to end the mercy of Allah then yara e ni mercy no don me ka we sabab ono mo mona wa taala ono ba fe bayan bani ko wa bi sabab zalik dahalna aljanna ago bi sabab yana don me ka yanuni aljanna ọ̀nà mi dọ́kẹ́ wa an tatruka maasiyata allah ọ̀nà mi kadọ́rọ̀ náà wọ náà bẹ ló ala na min allah sọ́wọ́n àfẹ́hùn náà lili ètò hu ihun ni wọ́n mọ̀rí. yàní wọn bẹ́ẹ̀ lóyún tó wé ẹni sanu wọn mọ̀ nǹka yẹ o mọ̀rí ọ̀ka kà ní nàbẹ̀sà because ẹ wọ ìjẹ́ nítorí nàbẹ̀sà wẹ́ẹ̀ ká yẹ wẹ́ẹ́ ìsọ̀nà náà kà ọ̀yàn ni lóòlù ọ̀kọ́ wá ako karoho onye wa ka okada leo haramu awe ndo nabo ona ndule ke oni ke odonye oyi sana ikaye amen dake watahofu yani tahofu ikaba allah duwe yanwa uyo mwezi subhanahu wa ta'ala ka inka maana misonon omuli onyangu semitene ragwawo dake hadhihi taqwa allah osono bi angohyo molin tabaraka wa ta'ala on le so tuna baban an tajala bainaka wa baina ma tashahu min suhti allah o kono ka wa metna kanao atna kanao ro molin son we yanwan ini ayodu molin wa ikobi ati oyan we koya takika anyi ogubana ko wa ha honan وذلك لا يكون إلا بفعل الأوامر أو كسونا نوما من يأكل جزء من سنة كاي آه مودان وترك النواهي دون وسنة كي fayukol lil mutafarrikin wal muhtahlifin dia kaya na ikene ga hide jengunye itakullah nyango ho mori rakibu duwa maniru mu duwa manse pile mori ona fi sirri wal alan inni eweli ati inigede rakibuhu muraqabatu man ya'lam we observe where man se pile asma ko ila na kai man ya'lama man ya'lama na ko kai anna rabbahu yasmahu wa yarahu o an a ore an dele فهذا من هلول المهمة أغزان آه وهي مقولة أنا كوني بان لمشكلة الفرقة إني كي إغاهي أنا أن يتاك المتفرقون ربهم كاي أنا كي إغاهي إني يوم وهم مريني تبارك وتعالى أن رسولة الله تنبأ يعني وين وهم مري دم يماك إنك أنمي أنمي ما إنك ذيني ذاري الهالو هومس أوكي وقولة نان آهوه هو وأقيموا الصلاة asma kome bai na yono ini bas ini pitwef duwale sala jeni oka hada sababu homis osana bi sababu ya hohin ikomati salat oisi sala je fahiya min azamil umur oko ini la na ko bele odem allati tajamma al qulub ana ka o me ka yoro babe wa tuallifu al kalima do ki otire otire obikunya do yen ولهذا أقوى أمر الرجال أمر دايان لرين أن يؤدوها kenne shobe jama'atan ini jama'a fi jama'atul muslimin ina kan ini jama'a ko mori kama qala ta'ala amma ko mori me kaka warka'u ma'ar raki'in duwa subo kudunku ile na ke ya subo kudunku amma ben satu bakara wa kana la yatahallafu an salat fi jama'atul muslimin o kenyo na jinye ini sala o ko ni jama'a ko mori fi ahadi sahaba inu masabi radiyallahu anhu warda illa munafiqun aki munafik ma'lumun nifaq ana ka ay ko ni munafik jaben qala abdullah ibn mas'ud abdullah ibn mas'ud kama fi sahih muslim asma kama bain sahih muslim Ok, laqad ra'aytuna o kamelele wa ma yatahallafu an salat enyo na jinye en sala illa munafik aki munafik qad ulima nifaqo ana ka ya nifaq ana umarid abi ka ben wajan ana ka fa salatu fi buyutillah o ye ko sala allati adina allahu an narfa wa yuzkaru fiha ismu ana ko muriyo modaka asho je yani asire yani ba hele da moita mai ire ho muriyo noinan min azamil umur oko inire odenwo allati tajma kalimatul muslimin ana ka okwo ogo ochire okwo muri ولهذا أقوصنا إذا كان العبد محافظا على الصلاة أنا بقوله يا صلاة نبنو سيري قائما بها داشا جن yajidu nafsahu oko wele kan wata ta'allafu al-musallin do silaya na ka ko sala wal muhafizin na sala do silaya na ka e ya sala e ye sel salen ana ko ko sala won wero na ko sala sa yene na ko ame ka ko e na ka ba ko ene ha do ako wa kullama azdada to ino sel salan wa ala nawafil wàhálà tọ out àtọ ìsà so mori wàhálà ikọ́ ọmọ ti zikiri láhi tààlà àtọ ìṣọ́ jẹ zik ọ̀hún ìmọ̀ ìtọ́mọ yóò mori fi bu yóò ti láì nílẹ̀ yóò mori asdadat mahabbat al muslimi na lahun ọkẹ dúró ká dàátó òyìṣẹ́ okó mori náà ìka ẹ̀ ọ̀hún okó àyíṣẹ́ okó mori yìí ọ̀dà dàátó wàzdadat alfatuhum lahun dúró ká ẹ̀ ọ̀yí va ibẹ̀ because ọ̀tá mi náà wẹ́rẹ́ ká ọ̀hún àkọsálà dá sẹ́nsọ̀ náà inú ma lẹ́sìn jahajama ma jonye dure kai e on rozen mingun don me ka o iche na na aka ni on ko mori na wo da yin o ida to ona doka fa salatu fi jamaa awel sala o ko ni jamaa wal muhafizatu alaiha ato isere umandu sere min azamil umur o ini le o den allati fiha halu lil furqa ana kinan anyi o muko egahi allati takunu bainal muslimin ana na kanu ko mori qala allah ta'ala umma ne baka waqimu salata isana isala wa sho jenni yanduri ki lafzi filul amrawin on wando be ni jaman umma baka waqim salata ama waqimu yani abawni wa sho jenni sabes isala ay ko ni jamaa wala buda min iqamatiha jamaa o kayno le ka ka o be lo soje ni jamaa kama dalla ala zalika kitabullah asman ka o me sezo iwo mori wa sunnati rasulillahi sallallahu alaihi wasallam asunun to mori sallallahu alaihi wasallam yaqulu alaihi salatu wasalam on to mori o ka mori mo ngoro dala mo kama fil hadith sahih asman ka ni hadith ana kis o oh, sahih wala qad hamamtu mara nyotina mara nyo wamba an amra bis salat kama moda ka sala je yani mamodi sala fatukom ijara mi ثم أم ثم أمر رجلا قال من دون مدى يجنر فيصلي بالناس لا شدع صلاة ثم انطلق ما بالرجال قال من دون أنا للي يجنر معهم هزام من حطب أنا إكاي أنيو أكنا أكو إلى قوم نتلقونا إكاي لا يشهدون الصلاة أنما دوبي نصلي جماعة فأهرك عليهم بيوتهم بالنار دون للي ينيرا أنك فأداء الصلاة جماعة أكوي رأيك صلاة جماعة min azamil umur o yin re dango al ana ko mago ala jamil muslimin o mi ko ko muri ene kogo wa idha aqamuha jamaa o ke jenna ko in jamaa tazakkaru da ya moitam da ya tamai wa zakkara ba'duhum ba'da de penya moita oita mai posa dure kare nyi usika anyo na ebi ni jamaa da usika yelo no no me onon doni ke anyị ahana ka wara wa hụra make sure ka ehwe wuce hada yanyi za a kusali jama'izo wa hụra make ka wa kusali jama'izo ama so da shi on de elana ka maybe we ka kusali jama'a da ka elana ka akida ni enyi akidatul hulul yani anyi akida ka omori wa na tatna ngoda dis akidi she de dambilian de de de jogwan hono wa den cause we really all this uh, ahalu turuka nen shiya wa den no banyen shiya wa dinya kidaka yani umuri wa nata hine ngwalin so abijali anawo umuri wa nata hine ngwen we man ere ma mwen yani akale eh, umuri wa kare abon this is akidi shiya kodiman but dada da ame wana ayi barawo da ka ananka yani muri otahini sasa we ochonon bo muri agonon bo muri amle bo muri so da shewo na ko ya ta da kana rabbukum ala yani akidi fir'aun lanatullah alayhi dake wa fi salatihim akini salen yani salatul jumu'a ni sali jumu'a tazkirun lin nas akada maita mayara wa da'watu lahum da'wa ila awdati ila kitabillahi wa sunnati rasulillah inika ennebanini uwo mori ati sunnatu mori sallallahu alaihi wasallam ona ndawro ka aroya ade mere nsali jama e usan kasame because adanyi usini mana aroya ade mere nsali juma ahosi kai sa happen oyeko so ni ke ọ mani denwa yoro ona loki alhalu sadis yani oyin mukure non anato awhinani wala takunu min almushrikin umuriki asoyi na yani ya? ɛna eh, ka yɛ ɔmo sɔwɔ ɛwin ai la min ha ulai aso yi ni iragwana ne ne iragwana be min al mushrikin ɛna eh, ka yɛ bɛ ya misaba dɔk wal mushrikun al awsan ɛna ɛna ka yɛ hekorin allazina yabuduna ma allah gairu ɛna eh, ka yɛ ɛya hɛ kisasa awa ana anyị onyenọkụmi anaghịka ya ene iro ya e. anyị ọgụwọ anaghịka onyanwụme ndị nneka ịsọnọn ene ụrụ ene n'aka ụ ene ahụ ya n'ugbo e ka ehe n'aka na ụnụ eke ene ya ahụ yani amwat enu sene ya ene duwe Uma mane kan anyi sa ukawaka o ukawaka le. Sakoba oniki ya hikomo subhanahu wa ta'ala anaika ona aho iji ya kale ine wirin o isoni ya kushairo wada ka ka to he. Dake famana hada utumira na kaye anna na al ilajat al muhimma o ko insana ka aso muko ele anan anaika onyu bani baba very important onye ele yobe na ka onye oh, mamachi wal hulul azima ati oyi moitenyan ana ka odenwu annafia do mafane allati labu da minha ana ka enyo jire kainan kai li halli oyi moitenyi al furqa agahi allati takaw bain al muntasibina ila al islam ananya nsime ehe yana ka onye na aka oh, na na ka ezugo islam okay an yuhlisal jami dinahum lillah ona we ke ya eni na dinya ni den ni nyoyo mo subhanahu wa ta'ala yani adinya abela no wa me ai kai o mo subhanahu wa ta'ala anainan ono dengu huna yani aka o mo ri ofu wa me na sai kai wa me akaka emare emre ne manuasi yani ambe se imagine akaka manuasi so en me ko go emre izo mm. Ọ yi ịzọ ebe ọ of ultimate so he is a one of the ultimate so wa agụba na akusala no agụba mụrụ wa akon ọ bile na ikaye onyu banyuhu sakoni wahaba mele yo zinyo zinyo yo henwa yose mworo nwa mo subhanahu wa ta'ala akwa ma enyi muhlisina lahu din ahekono eba meyo de enyo umuri subhanahu wa ta'ala oni nyara asa ka wa me ono dure kai ozo ro oru na tebiro non yani dure ya amen ya because e ma mile yo non be ko aden no banye na be de me ojo de na ya awo gomo wataala wa yaba mena hekonon konon wono ga ka a he kono de anyoyon ai ka agwo mori amena sai ka bisho mori o onu manai ne esa nai kai yese bera hekame kame ono ndoke abai yaman ne dunya mori wa an yajtama'u ala tauhidillah dia kogo se kogo tereswan tereso oido we mo zona wa tinikunya dɔke wa an yajtamiu jami'an daaba yɛrɛ ko tɛrɛ sɔbe ala la ilaha illallah tɛrɛ so ɔyi k'a ke la ilaha illallah yani la ilaha illallah i y'a ko ko tɛrɛ sɔn kɛnɛ kɔsɔn na k'a ke la ilaha illallah ɛmira ka ale nya fɛ ja hɛ ɔyi gɔn wele la ilaha illallah ɔrɔ nyi ɔmɛ ma ka ni lenyi lenyi a nyɛ lɛ nyɛ n'a ye ka a ni ne fi ɲuman hɔn la ilaha illallah da kanu ni alahu alahu hu hu i i ah ala nya ka ka ala nya mana cha ni jahe alan la la alan la la alan la la alan la la ohe gwa na me ka ya kan oh la ilaha illa la la ilaha illa lahu alahu illa lahu <laughs> eh yani oy ka on ya ka amalan wa bacon yani ilman yani oyan wa amalan ya mukor wa tatbiqan ahbile ni ya medaika baso kaya practicalize kalimatu la ilaha illallah wa bihadha ila sanan yakunu ittafaqahum أصنوا مكاي الناس لنتبين أما إذا وجد في المنتسبين إلى الإسلام أو كيجي أنيو أدنا يكوزو إسلام من لا يحسن فهم لا إله إلا الله أنا إكا أولو ذا أي أدستان لا إله إلا الله أو يفهم منها ما لا تدل عليه أو يكو أدستان لا إله إلا الله أيسن لا إله إلا الله يوضع أنا نوبي أو يستدل منها بما يناكرها أو يكا أسيم هجا لا إله إلا الله سنة يكابون إدوان فكيف تتهد الكلمة omi mi bosi kaye ọtịrị ya ọkụwa be wa asụlụ usul ohiete ohiete wa asasul asas yani foundation ni ohiete yani uruvi uruvi sa uruvi uruvi lai ohiete ohiete ọnọbe la ilaha illallah aka muhtalifun fihi anadha gahinanan awada menyi ananka aka la ilaha illallah o minika enyi sanawa akomori anaka ah, la ilaha illallah aw la ilaha illallah hiya aslul usul ono bo heto yeten wa azamul hasanat al muqarrabatu ila allah daika ono de ngu noida ono da na gelo mori tabaraka wa ta'ala lakin laha dawabituha ama la ilaha illallah non onyi sanaika ono mekojirin yan dawabit isano wa me daika e, ono be correction wala shurutuha donyi dun fi kitabillah in wa muri wa sunnati rasulih sallallahu alaihi wasallam ati sunan to muri sallallahu alaihi wasallam fal ijtima'u ala la ilaha illallah o koy kogo yani in la ilaha illallah laysa ijtima'an ala tafa ala talaffuz biha fa hasib okay wa kogo in o man ka together fa hasib ye yani banuro hey so mi na na hey ka injo dole ka ka abaya waja he de ka la ilaha illallah de fe ba jahediya na o ke hebi sa ko wono de ke ya kan doke wa innama huwa ijtima'u o oh, ko gwana ka ko gonan ala ilmu biha ono be ka oro nyoyanin yani di la ilaha illallah oni ka ye yani tuman yayi shurutan yayi muqtadaha

yani any who any another yes can ask agent you know then when I uh, who now where sister size now ana ahia ko ana ala ko no mo abi all this na fi make up do ro shine na oye ko ene ye ka anya na we eye eyeliner danyi eh, eyeshadow ko danyi mascara danyi <laughs> concealer concealer náà wúre ka ẹ̀yẹ́ lẹ́yìn ní orí ẹ̀mọ́ ìjọ concealer one lókè <laughs> ìrókò lórí yẹn yẹn ọbẹ̀ dání blusher. oye kwo so ana wike esenya na kaza ya kutoto an ebe ka we bi uzo nya umori umos wana wa taala ono tuna uri ndi beso mlakoda lakna al fi asani takwim umos wana wa taala okonora tuna da in the best format Oh, well. So, ono mori auto mori oka waboji. That is the best for you. You don't need concealer. Na ke uji kwadi chanan. Eh, kono ni people so no don see concealer ni do kwebi. Da kwere ko do nyanya owen. Ono be deceiver. Every concealer deceiver. So nika la ilaha illallah oy ko gone ko gotinan yani ilmu biha. Yani oyan wal amalu ala itiyani bi arkaniha di ya mukoro oisowe ya nsewe gamgamwan ودوابتها أسني سيلي وشروط أتدان التي دل عليها الكتاب والسنة أنايكا أشوى كتاب والسنة ولهذا لما قيل لوهب بن منبع أنا ما أمك أي wahab ibn mamba ibn munabbe دك أليس لا إله إلا الله مفتاح الجنة أنك لا إله إلا الله أنا بقول الجنة

ana ndoko yakulu hasan albasri oka ana ndi hasan albasri lamma kila law ame kayo kai alaysa man qala la ilaha illa allah dakhala aljanna ake wana kai la ilaha illa allah ba nguna aljanna qala bala doka eh lakin man adda haqqaha wa fardaha ana wana kai e shobe haki la ilaha illa allah wa fardaha ati ababan yani yushiru ila qiyam bi arkaniha da sasa arkanan wa shurutiha atidan التي دل عليها كتاب الله وسنة رسوله أنا كا أوسدو ومولة سنة مولى صلى الله عليه وسلم e wɔ ika kene dada nka ɔnɔ ɔnɔ la ika kila ilaha illallah ɔnɔ ma ka kila ilaha illallah osu ama ka kaka ɔnɔ isi ɔ ikono gɔban dada nyi tu gra ka anyu mi konya ɔmɔ na aka ka ɔ ka kila ilaha illallah O abedo ka mɔlison min kalbik e wɔ ika e wɔ isi ja e wɔ isi ebe oh, no bi aham walakin na laham awel sa na na ka no important hun ono bi kai umme ka ki la ilaha illallah ta'rifu ma'naha wa ituman wa ituman kai la ma'budu bi haqq enyo no da he ke tire fu beda ila allah akum subhanahu wa ta'ala abisa na da ba no da he ke wa mo subhanahu wa ta'ala huwa al-batil asugawin so wamane raye utumanan do se sebe useka sebe idan do se vai kai sana la ilaha la ilaha illallah ebe maka akene bobe do kosan bobe do yen wa alam annahu la ilaha illallah ye kai enyu mu sa akon yanana nure kai oni ido oni condition la ilaha illallah العلم ضد الجهل يعني knowledge أنا كا أنوي opposite جاهلين and knowledge أنا إنسى knowledge ما العلم إلا العمل إذا إنسى knowledge أكا أو ذا سم كرا أنا ندوي دي مينو أنا نلا كابي أنا اقتداء العلم بالعمل يعني أساس knowledge أكرا ohe ko because ame me ba ma fa no bonon ana ndoja hano ka izal ilmu lam ta'mal bihi kana hujjatan alayka wa lam ta'zir bima anta jahilu o ki jodo na kai o nyoye lam ta'mal bihi o le ba so yo no mukoro kana hujjatan hujja be tora ile sun amale o aso ka kame mane kan ade me ko ko so ye bima bima anta yet when you excuse again ɛni sani ayika yɛ wa anyi aruma yɛ nuka ɔmo sɛ ɛdi wɛrɛ b'a ha ma ayika nuka bɛ kewa mo le bi mele bɛ kewa wala you are you not are going to be punished for your ignorance ɔyɛ kɔsɔ ɛnyi ɛnyi lɔra yɛ ha ɔlọmọ kɔjá hàn lọmọ kaka fɛ nkunta tadiri fɛ nnahu musibatun wa nkunta tadiri fal musibatu azamun ɔkà náà kawọ́ yɛ musiba ɔyɛ wẹ̀ náà. suka mma ya na abịa hụna na ya ba husi ka ise da man me wa in kunta tadri fal musibatu azamun wa ba ya ijono di musibu no di na ba ko so awawa oni ke gba koso ye oyo no do we ye kosan yani ke ya arum ọdọna ya na arumaye enyi enyi anyị ona ndoni ke yaye ka la ilaha illallah bora bello shoje hakia na farzadak zawjatahu ok um, farzadak umini uminusan qala lahu hasan de hasan al-basri doka ka madha adatta li hadha al-maqam say sunure tinyi tete enwa hon what have you prepared for that this is serious question and very big one kuluna yadhabuna ila alqubur abaye one way or the other nazhabu ila alqubur yani nikuta but ya mele rikuta direre that very small house naika it only ba manage ba worry down what have we prepared for that place ahono ne bano sai sun retain chess question no he eh farzadake qala adatu lahu la ilaha illallah doka me tin jitayo la ilaha illallah منذ 70 sana over 70 years now me retain la ilaha illallah We ya ihya mautu how can we boast ka we have prepared ana ikusu abajin we are not yebi ezebe anelema fakɔla lahu hasan de hasan dɔ kaa kaa inna la ilaha illallah shurutun e bo sirim ka kɛnɛ la ilaha illallah ɔnyi shurut fa iyaka wa qadhafa al-musana dɔ ka mɛ yɛrɛ o yi ce ce ku ɔnyɛ nana yi ka yani ɔnyɛ nana na de a chest nyina na sare ka dɔ ka fali ala la ilaha illallah ɔka yani sɔnɔn dɔ ka a man nyi part of it a man nyi sɔrɔ na yi ka is part of condition ni la ilaha illallah ana ka oni ka waye ana naka bali tuma wala la ilaha illallah oy ko gotini la ilaha illallah wala kalimatu tauhid ati oy ko gotini otire oy oy oy do we modini ko nya laysa itima ala lafz faqa e ni oy du oy babeka wa inma itima ala ilmi bana ni oy ko gotra soye wal amalu bi hadha al kalima bi hadhihi al kalima atawmu qarara tilanan wa ada'i dawabituha dawasha wa sana ko tinyo wa shuruti atidan allati dalla alaiha كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم أنا إكاو هذا النان ومولي أتسنة مولي صلى الله عليه وسلم أنا نقول ولقد أجد في المنتسبين إلى الإسلام يلي يلي أنا إكاو النزوجي إسلام وهم كثيرون دا كان يروحون من يفسر لا إله إلا الله بغير تفسيرها أنا إكاو يا لا إله إلا الله ده تفسير لا إله إلا الله يا أصي لا إله إلا الله يا أصي وبغير معنى ده بتمنى يا كان bal la yarifu manaha oke neytuman alhakikiya ana ko no boro tura no bidaidan alladhi dallat alayhi onam na ka on la ilaha illa ahira nan wal ilmu bi mana de neytuman ahamu dobitul ijtima alayha ana ko no bidana nyu ban ana ka onyangu meka orokogo akogo yorerin yani na ika ahamu dobit anabi oitenyi li ijtima alayha anabi ka anaba me ko orokogo nan قال الله تبارك وتعالى ومولانا نبا كاي الا من شهد بالحق ايوا ناي كاي شهد بالحق او ديبنو زيدا او مديبنو زيدا وهم يعلمون دنيا يسنن يعني ومن شهد بالحق ona abadi benu zaida wala mi alamun yani don yoyen which mean you are not among laysa min ta'ifa alladhina yakulu allahu tabaraka wa ta'ala hawlahum why ni toifa no muri ejuan kae en ezana ba ha those that are safe ana ona ka en ne diwe nu sana ko bi da oba bele islam is not like a uh, every a hoy ma ru tawe oh that there are so many people now they uh, ne they ne o ya ọhịkwa islam ebe ehuna were eyonon umono da say wo music re ahana bana man ehine wa it doesn't really have meaning ọhịkwa do wa nyere da wa sha hunyete na na na ka kongaso kongaso wata bom bom personally personally personally ọhịkwa ah kìsẹ́ mi doesn't they don't make any meaning aṣewo àwòṣà aṣewo àwòṣà àbẹ̀mẹ̀yìn yan the man just dey do kerewawa no you are but you are present there dunya then but it doesn't really it doesn't really make any sense. ọ̀rẹ́ kò back in. ní oge wẹ́rẹ́ ahọ́n náà bẹ́ẹ̀ sì ní oge náà who let the cat out Ooh, ooh, ooh. dúró ẹ̀ ń dúró àbẹ́ sẹ́fẹ̀ náà ẹ̀ ní musu náà sáà ẹnlẹ́lú musu tún ní kejì let and out ọ wa á bí nílé ntí ntí bìlẹ̀ náà lórí káàjà dáka ìgè ó ní ọ what different does ní ekóre yín ní wìtí ní ekóre àbọ̀dọ̀ ya àìsí ẹ̀gá e e eh, eh, eh, anya ọ̀nyìnlá nìyẹn ẹ̀gá anya especially ekura hɔ ekura hɔ ní bìlẹ̀ ẹni náà yín mekwe ẹni náà tẹ mekura anya eno ro ro ro ina no iseme do ina don nyawa na na me wala na ka don nyawa na ka ni ken da ama na ka be ka se me da manyizi ichacha yo ichacha yo ichacha yo da bo da le ha ki se mi chacha now eh he ba ni adi me wallahi illa man shahida bil haqq wa hum ya'lamun ene ne re hugo oye ko ele hubo ya ko kunya wa ja uba iyo uba iyo le ala en islam ya illa man shahida bil haqq e ona ko diwe nu zeza wa hum ya'lamun denyo isono that is where the problem is ona ndoke qala al mufassirun aka elana ke mi ami tafsir qur'an illa man shahida bi la ilaha illallah e ona ko diwe nu la ilaha illallah wa hum ya'lamuna ma'naha deye utumi la ilaha illallah kama qala allah tabaraka wa taala azma kumula na ba do onu mulia no rasul da bana tunaba ame ka kifa alam yeva annahu la ilaha illallah kenyo mulia sana ho ke aake on wastaghfir li dhanbik duwa po ije ibe ni ni biao wa kama qala alayhi salatu wa salam azma kuntum mulia sallallahu alaihi wasallam ame ka kai man ma'ata oni isu wa ka wa huwa yaqulu wa huwa yaqul la ilaha wa huwa ya'lamu ya haka ka wahuwa ya kulu wahuwa ya lam doye kai annahu la ilaha illallah enyu mu da na wa ka aki la ilaha illallah bil ilm dakhala al janna awa wal janna doka fala buda min al ilm bi ma'na enyu dira ka koro bedo nyi oye utuman wala yafi an yuqalu kulluna naqulu la ilaha illallah ehu kaya ka kai aba ah, ya ka aki la ilaha illallah ona sana rai kana bal la buda min al qiyam bi la ilaha illallah o kanyu dira ka kai wa bedo shoje yani la ilaha illallah ilman wa amalan oye atukoro wa fahman wa tatbiko oye atoise mukoro me wa ada'u laha ala ma jaa fi kitabillahi wa sunnati rasulillahi sallallahu alaihi wasallam do wa shaweyo asma kisana ko be iniwe mole tunu to mole sallallahu alaihi wasallam wa sharu hadha al-kalima wa bayanaha wa bayanuha aw ki sharihi aw tilanan atayan jaa fil kitab wa sunna aw bani kitab wa sunna fala hajata agogo kunidi bina بعد بيان الله وبيان الرسول أو لمي إهايو مليون إهايو انتو مولي صلى الله عليه وسلم إلى بيان مبين كائن من كان كي يكون ديكاي أولان كان لا إله إلا الله ميان أو تلا تلا تلا تلا نو إنابي إذا هنا ذا إذا شيء ونو دعونا ذا yakulu allahu tabaraka wataala omuli anambe akaka wabudu llaha wahe komoli ehe wala tusiriku bihi shay'an da sanyi sanyenyi onu sami sabolero wa yakulu taala domuli anambe akaka wakodo rabbuka omuli ora oda alla ta'budu kaso ya kisanyanyi illa iyahu akunu muri subhanahu wa ta'ala wa yakulu tabaraka wa ta'ala hikayatan an ibrahim numu subhanahu wa ta'ala inube wonu an ibrahim alayhi salatu wa wa iskola ibrahim ali abihi wa kaumi inu mana ni ibrahim alayhi salatu wa salam ona si kai adan ati iragwan innani bara'u mimma ta'budun awela mi mara he ngwa mara ni ngwa mimma ta'budun en sana ka wa he kenene e eh, kunyu e kunyu zam uzam ne uzam illa ake fatoro fatarani a kumur subhanahu wa ta'ala ana ikono tuni che mono tunamen ويقول تعالى دمنا نبكا كاي وما أمروا أن سمدان يدا إلا ليعبدوا الله أكي إنه كمولين مخلصين له دين أهكون دين نيا دك هذا هو معنى لا إله إلا الله أمولي ما في explanation لين يبه إن لا إله إلا الله ويقول تعالى دمنا نبكا كاي ومن يكفر بالتوغوت أنا أما كما للتوغوت يعني ما يعبد من دون الله ويرضى لذلك سنا كاهي كاي وبلما مريدو إنايل سنا دو إنايل rere ahikana me. wa yawmin billahi dodo yo molin faqad istamsaka bil urwatil usqa onora subozolu pana ki angangan alif timsaka billahi la ilaha illallah wa rasulullah la ilaha illallah wa qala kakaye man yudlim wajahu ila allah wa anna amani sidiyan yumuz wa wa ta'ala wa huwa musin dawa no koroidan faqad istamsaka bil urwati al usqa amman rasul lur panganga ya nur panganga no na be istamsaka bil la ilaha illa allah dok al iman billah o do mori wa kufru bit tago do do makama ri taguti ibadatu lillah do do he ko mori wa adamu ishtiraki bihi do na wa mi hadha huwa ma'na la ilaha illa allah o ko sono bi ma'ana la ilaha illallah utumi la ilaha illallah so inshallah because of uh, ọmọ ebe jere na omori osi and asma kima wede ka aka ya me ya meta inu wenon yani sifatul mar'atu salihah yani toponye no kuma kuma especially for our sisters yare me dere la ala eh because abu na time eh, etebe na ayi katengu inni our family union Iri na ayi na poro and uh, iziluka ile enyo niluka yala para huwa yokore kan da ayi be na kana but inshallah we also vale mamme and konkunya wala we aye the responsibility anaine ewonanyo ne responsibility nawe ewonanyo naro responsibility nawe watu huzikaye hilwe anaikaye o achere ini oda memesha yohinoban ewonyene lele wonoru ewenere huzikaye sebuwe anaika achere oda memenya yohinosan because una evo need them hunna libasu lakum wa antum libasu lahun achebe odu sikwengun deunere bachanaikai enni sikwengun so sisters broda tela kenenye oba wa ile nka ake ohia o and as i always said je anyi oji won ole bela oho se kai yani wele banyi uh, mome ukawa so so many school science student maybe no doka ele ada banyi science ya wala alela je wala da islam asai ka la fi air wala fi nair wey yasa wey yanu so inshallah iba jeren dia entertain question nangu 10 o'clock bi iznillah na'am wa alaikum salam na'am Naam. Naam. Naam, eh, ana wika anyohiki dere enyi wolin, yani edenyi wolin oron onyi opportunity ke anyị wọle ini ohigan do ni tuwa do decide ka ono mohigana either n1 water or whatever methodology no use but anyị circumstances anaghị ka wee skọwanye ne dara ni dị nje ka nsi ga for no reason or for nothing reason ndị mmiri sọlọ salam. ọka ọ na-enye wọle wọ sultan wọle ụla ya ni ohi na ọ wọle ya ahụ especially anyị ni darul islam but ayin darul kufur a uh, ikorana ka ebi darul islam awi anga kuraya non yani any organization anaika they were competent they were being authorized or they were being honored anaika so the odobi dizo onye ngweli biko ntu mori sallallahu alaihi wasallam o shoda o shoda bi anyi gosa without all kuzika dawa tete so but any opportunity ho now although we ya netu abo ya ni chozi gown you don't ehu be adan amma honowe o abola adan dan enyo nu yang nitu enya na what o isho zi gaw then jono ana ko mani me adu be realize ka wala we mi sabara ko wame that is oy monu me wele wene tuoli an ka wele wene tuoli wa ni access wene tuoli du wele wene tuwa ile ko so ebe nen awa ora meta idda ononit ebe anyị samedure ke ịdị divọs ọbụ e, eta ebe konya ke na ọhụrụ ka ọzọ na enyozi nina yani a divọs dị mori si three months ete anyị rizin the reason is eyara anabụbe ọnọrụ ọ anabonyene ọnụrị ọban onye nwụbara mma resolve babe ịnị ebile neba na deba na baribira so enwona ka anaghị ka ọmanụ ya hụrụ ọzọ na ọzọ bụ dịkwa nwụtị n'ehi David Isa Kenya too by home any boyfriend girlfriend. The only uh, Sunday every the Sunday is uh, on of on his bra. Yeah, and the stomach is clean. Uh, the womb bono ora ora meta. And uh, I will call say on. And then this a lucky. Then uh, coming to the last segment on um, the Ozi Anaike. Um, in the Ozi Anaike, um, uh, fihi niza inda ahlus sun eh, inda ahlus sunna aw inda ulama ani ahankata idono yen and sekwo we kanya hankata no obi hadith no ntumo ri sallallahu alaihi wasallam ono ka eh uzi bananye yadana ka onye bet watolonon yani onye no no bana na sereka inu ntumo ri sallallahu alaihi wasallam dumuzi ojo no no mera ama ozonozi bene ono izo na sereka wana ma izo ya yono busan don na sereka na damu jana be ozirin nan to mulki yani ozi lil firash bananye yene beda na mawo walil ahir hajar awira na sereka wa ile tawaro ka kon this uh, ile anaike onye ozonon onyo noro dɔw ko ihu ne hidoban don na sereka danyu jana e ka o wenan e man ni clear hadith anaweka maybe ozo sereka now anyu zinan so zono ojono onyangu inheritance e man ni hadith so based on this hadith aro no kwa me istinbat e kwa to re dani pina ro ha anaka ojota onyan ni onyan claiming so onyangu claiming adan onya nwere he adan so odakala isu adan onya mjogu ano nyano so onore nya adan onore nya mjogu hono onore nya mjogu adan but only find some scholars anaka anaweka or establish ki adane dere ka adane so ha e, zel mention on asa because e woju oje na avehe e wono ka aka asere kadamon so afa wa gwo anabi haki and dey deprive so aruhwe ne mani nyi anyi wero ro na me dure kipa in scholar say eh, je ka ojono oh, can not inherit from the parent uh, especially from the father dure ka denyo ka ka am awo establish kai onon yani ele ko ama aye ka izo dohre biologically ono wadanin yani onyo inherit hon man so asoda kiyonya kena because there is no clear e man nyi hadisa na so ko non to mori ka ojana ma tru ozire ko ese onya mu inherit hon wada na zema ni hadis ona ka ka nyiri chiche yasan ko waste ba taro ho en en sana be inoson de kwa because also non the case and is peculiar is peculiar or different from our generalizing so no me dure ke ele ni me dure ka scholar se man ni different opinion in because ada ni me dure no no le twitter no no me me rose might be different from another set of people

because of ka ene ya kure they don't have a hadith anaika e, or directly refer to it so awana ome na do nyango nyangu jazm ala qawl wahid ijo wa ka do ka any scholars na manyi e opinion no danye scholars na ka elenyo opinion no aso da ka ka do nyangu mane me asika ijo wenele ka ma ho sa do kwe no ka e ebe ntu mulio manika yani istinbat eme hone kalamu rasulullah sallallahu alaihi wasallam anaika is not directly proportional to ile ana ke ya ka inu bona so abono men se ko chana obo na mini ko odo ko le ba odo ka bo ponya kene yani odo no e eh, ko ko amani ah, ni hadis i think hadis no sonora kan da yen da ni ka al masatu wal masatan yani o huwa o ponya o hu o huwa o peba o ko bot amani ni hadis e wonon ka odo ko le ba wee koko zonya nele wanyi hadida na nika ojo ona ajo pera yenu ni ogu pera we obi na abu ponya dani onu na na onu la meka o ko hwe ogu pera or more than that but ana aleti ada go do sele wan obi ke odo be dan ke ana we ka onye non yenu na bono na ummono munu jone isi hure ba kai da ban yani zo abstain we kai ni kai ora mi kane isona ka e oro ya ni be nyara o mi ki enyisi kede akuru nyen is omara establish oye ko but ama hadis ono wan kama marele authentic because hadis we were anyi hadis na be onto mori sallallahu alaihi wasallam o kaluma no ga hisa wotere but anyi hadis na be da hisa wotu ayen and the hadith is authentic yani according to chinan so no menda wa kaleti yat ono don be sele wan ana we ka ojo no hure wono bo o huwa adaka opon yakano hun yani a establish that bond so i wanna Allah ta'ala alam wa alaikum salam naam naam naam eh lati ini ko were ini Quran wana abi Quran explain in surah Baqarah wanya ngunyo ne ipa apado wale mare dongwe eh, sorry wanyang dai wa sona ipa apado wale mare dongwe eh. wanyang tala ko wa do wale mare dongwe eh. yana tinga aban is explain well explicit in surah bakara but wana dai wa so pota we nyang wale madongwe hi ana ndo mo umuri ka tala ko marotan fa imsaku bi ma'ruf aw tasrih bi ihsan yani tala ko pewa wen wanyang wale madowa wele ma bil ma'ruf ayeko ọ do ha hinni dalere amere ha yan with a brother erika ewurisi wala ha izu wee kutu do ma masowori ka asọnya nwunye nọrọ nwere ka anyị na-echi ọdụ re na ịdọdọ ka aka wee ojian ujuan anụ mi diinya anụ mi diinya abudi ya ndụ ka yete hmm, that is not a son ebe tasiri ebe sign ọnụ so kwụrụ na atọla kumarọtan so ani Quran you nana man ka that ka no mu ora ora but ora ne ora ohuta we ko kunya no no be wa sunna ako nyon no rosa anu me nyon no rosa an me do ka bo ban na sai ka bo na nyo ka agono ago ka olosi nyi me da ka e ba nyon rosa na nyon he nya ọdụ ka akọta ọ n'anya ọdọ divọs anọ abụ were ozenya hmm. ọrịa iri ụzọ bikọs omori onye ise mere ka abisi na omori ka mee anyị wisdom anyị hikma behind it ẹhụ na ọnọ na ewuru ehi wa akọ na ne wasị divọs papa ya dara ewere ọ mụkọrọ ọ pọọ wa na ọ mụkọrọ tọọ na akụ na abịa jewe ole na na ebiri sa ijọ ọ yi na sa ewebidi otu de ya nobe da heba no wonon ko ba kwenu hila ya ndoka sawa ka ka so pa wen en so ba en ka webi lo ka ba kwenu hini ne lusi na enu tera o me ila o bi na de nyi ya ya do so lo ko ba wa ka ko wa so wa ko se awe lo ka akoro okuro o mi lo ka mi ko kuro ba so ya jan ko ko wa ka do ba ya no na nyo na lo do lọkọ ebe nyanya lọka ebe nyanya ebe nyanya nko weli kanga wewele wanya wani la do na da anke ma e ono roma de kanga ni leso ni den horewe e jono fini meri difference ohe ko ba bi de misa e huna ndo bi ne he mo emi ne kana umma ewa mukolola ngong nubi ne hilu ka ka esa wa yalo ka ho ọrụ uh, ona la shoti la ba be lo na ma wa nya la esa do nyu su lo do sin moto ro ona na nya lo me bi ne ikene ọrụ. ka ọ ona ada a esa ọ ka na so bi so no ma ada da la ro to ina lo ra e ka any difference no no so o du e ida na wo kwa so na nye experience sa ebe kaka wana da ebe kaka wa sendo do we wa wa be because wa le wa ba be where when experience wa be ngoro no we de me ure we nyimane so amanu nyo bil kitab wa sunna ona me ka o man hure to e fara abane ila itola gonu muri na ka in fatu bakoro anything about 200 and above ila uh, muri okure ka any uh, 2 2 something 2 something 2 something that something ila itola ka muri wa so ono nimero ka kurani na ka oro wọsụ was ponya kene ele koko nyangunyo na nyanwụ rosa dịka ene kolo etako eh na kitabu nye wana amana anyị qur'an wallahu ta'ala ala naam naam na nwoke hụ onye ala lọ onye ole dosu ọhụrụ nwanne ya ntinye ya sunna owe konye Sama agụkwa ontu omoni michu ya na gusman ya na rukoya de rukoya sha teten ontu omoni wale masho umul kusum ko dole se ga opo hawan ijo no le sudoka ya na ibete oji moya na ibete mo fa tumo chona ronye mo ni ala se gaun so ehuna were Eh, ewe asma asma osi jafar owen jafar ibn abi talib ijo shahadata abubakar radiyallahu anhu danyan ijo abubakar shahadata ya ali ibn abi talib dawa alemanya which is onye are jafar ayi kwa enye ana ni ko do me sunna amada ne bila da kawa azunyi na kwero kawa onyala ono na okwero sana na hola ije we yawo enwe mehire anka ono na go ze ze wele but they, they fail to realize kai ahun na ndo ne bila mozi ta mmeme ba anyi time yawe kama nyusa na go ma anyi menye nguri ma ma unyi freedom with them and the like and the like so ono ani so ya ngwa ni godo anyi le fo na e manyen oro e oro ho le fo nya we da kawe na enye kama elefanya ni manyang me na ka wawa da ni elefanya kama ene e manyang do la lo na no kumo kumi da na wanya na lo ban de sele ye ye ele si donita hoy ko me lo ke asana mi sunna da ka ya men ama ni ni especially onya uh, osene bena wolola that is ele wa ele bena wa sunna because wa na nyu sunna bena da sunna ya la lo ni da da ma hono

yani aya wabikayalea kwa hamawan wallahu taala alam naam alaikum salam naam mm. abagene naam Oh, I see. wala ngwehi wele uh, even waba wo bagone kaka bismillah do katene na soko to he oye kwa hona ndo amano lani ba flumin wa ka ki bismillah but you only zakartahu fi nafsika wa mata ene na ya wa wa ka so wa wele ile ba kugene mu ina ba no bismillah do ya kene na ka to ndo ku ya otu do do la do sa oye ko bismillah no ko de ka ono singwehi now we need. So I know car wire, you do it inside in your heart, not outside because of car. In the bathroom, when I'm more as car is. Allah Ta'ala Alam. Now. ana disa kọlu mọrọjì ọni a ọni eju ẹni sàn kọlọrọ àkàkìlá ìlà ìlọ ẹ kò ní sá ọhá kò mẹ ọhá kò àmì ṣíríkù ọhá kókó bá rọ ẹ àdé akéde mọrọjì ọwẹ <laughs> ẹnì kàkà ọwọrì jẹni kẹ ẹbẹ ní wàá ẹmẹ kẹne ọtọ ọhún náà lé mọrọjì dẹni ká ọnu wàá ẹmẹ lé àtúwà wàdà kakó ẹwọn náà dọ wàhálà àkàkìlá ìlà ìlọ dọ làrí kọ wa ẹwọrọ chinyẹra ní chọọchì dọkà ọmọ ayọ ní chọọchì rẹ nù ká àmì ẹbẹ kẹne bá wọlẹ yìí. okomoro wa ebe n'ụka ha then you are still a muslim wherever where church member ọ dịkarị ya ka ọ kwa ya master either sisters jema ndị sisters enyi ndị sisters alaikum salam Hmm. Uh. nam Okay. On your oke ah, Eh. ilẹ̀ ọ̀nyẹ̀ wọn wájú ẹ̀ bíọ́n mi náà wàá ní ní dictionary wàá kẹ wàá wàá kàkẹ́ frog ọ̀nyẹ̀ wọn ní frog inú ìwò èyí wàá ní dictionary lákìdọ̀fàdẹ̀. Like oyego an isana he da fadi ntu muri ka e, ele asa ka sawo that is antu ntu muri ka so don't make because of this ele hanon and when enye difference of opinion ka alanye ke alanye classify e on your things na inin like people like uh, Usaimin you know el fato zil jalal wal ikram nanika on your insana ala inin yo ne burugwa oye ko idani doni ka anyanwụ donyo danya roho an yana ka onyo ine bo ni ni kene ejenyi so ka because out anyi hadisa na ka isana ine hello uh, me tatuho isene sun tinan orale atna na kina na ora do sun so with this isene uh, so no wa na ebi ti osu kena orale bo we le orale do we sun so for this onyo online onyoorare nana nke ye onyo ni sanala ni nyibona mona miri ni chido re horo ba yuto for that eh ini ari sono no ocho sono nim ke ngota ba nwa je mi ko ka ro ni bana ni za yani enenye oigahi inire onyo so domeka ma imi research ni le onyo ma research mo ita mmele ma waje ina ma je ka me ka me le onyo ama go wisu bu adime ko roje dan so mare advice ga ono ayiri onye nwụrụ oje ri etan wa iri du mi research in island research onye o ita me muri esi then eh inle tinko eme hore ure tinko ma mi research in island ba wajin ara nyona ka mi kera eh, karikata aseme yan karikata ara mo we kariyo But mọ̀dá nyẹ́ lẹ́yìn abẹ́rẹ́ náà ẹ̀rẹ́ náà ahẹ́ ẹ̀rẹ́ ní mìíràn kẹ́ ẹ̀ nyẹ́ sẹ́ẹ̀sì dẹ́yìn lọ́rọ̀ náà ahẹ́ dẹ́lẹ̀ yín ká wí màálù ẹ̀sìn mẹ́. àmọ́ nìyí dẹ́lẹ̀ yín ká ọ̀nà oríkè because I man anáwọ̀sẹ̀ ni ẹ̀rẹ́ dì máa ń rí rí kẹ́rìkẹ́tẹ́ ló sì gbọ́n kọ́ islam ọ̀ fọ́bí kẹ́rìkẹ́tẹ́ lórí ẹ̀mí máa ń kọ́ tí ní tuwélà máa ń apẹ̀rẹ̀ hù lẹ́kọ́ náà yẹn dáyà náà rí kẹ́rìkẹ́tẹ́ yẹn wàá kọ́ ọ́nà tánibọ̀ eh? abúlé ẹ̀ eh? Eh, ẹ̀ hùwà ọ̀nyin panáwó rárẹ̀ ana kele lina na za kwa liola so mọ̀nà ni mo tiẹ̀ àná ńpẹ́ kẹtẹ́ náà ẹ̀wọ̀n náà That's làkó dákun náà No more ẹnumọ̀ náà wọ́n fi pa làkó ẹ̀wọ̀n náà yín tì nǹkan so ẹ̀wọ̀n mìíràn ẹ̀mí rìsáàtì náà mẹ́wọ́ tì nǹkan dáyọ̀ ní mìíràn ẹ̀wọ̀n sẹ̀ ndọ́kà ọ̀nà rẹ̀ because anásẹ̀ ni wẹ́rẹ́ culture ni wọn kàn ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ islam because islam enenye wele zanye welu for possible ka wa e tana sana da dole ka ezezu mu sezo da kawanyi kwene se tohen ka ekure mi la ono yo de nele goro pala hun ene man enenye culture sa islam ona nuna ka wele osana so ro ro me ma na ka sister sa eh, yi ara yi mo me osana wele wa nyangure ka anasa moro modo ene esu ani business do se ntanwara misa inehi ijere enweru wee wee tu awo dure ka ọmụnọbel na asị wee sịsa meta dọọ na ahụ enyi ọbọdọ na n'ebe obi adọ sinye nwụ dọọ ya dị ije mgbe wa bụ kaa n'ebi awa ka ọ na-amụrụ anọ ọbọdọ nọ na asị n'imara iji dọọ n'ikwu ya nwụtụ n'ihi ire ahụ oyekwo so denye ọnụ ka amị ka ọnụ ole ka anyị zama ndatụ dan anasọnọ mehie ọdọ ya arịọ Don't make out now, mind question mark it in canon. oyo ko ye iska ya ye because aso se make judgment ka tinka olale aka o ye sa so san ba go komo na re nyu so se ba de mire se we ko ba konyon oyo ko menya ngo ana ni wa ile ki maru ana be ka wa se dare ki maru asi mi tinka non fala ba so be zale anyo me ka ko ro nyanwo ama ne akwa ne do mo ro ro ze kire da especially wana o possible ka wana tana sado kaka uiso simiti nkonon era ile we dida hitu ona wana wale abana wale waste wa biwa na so kwa wallahi line now an an baka wa kaka na laya de laya kan so for that i mean personally my nya una di maria mi di mi bare on ona se ma na te huna otinkon oye kotin ko na yin shi buwa bewa da yana ya ko yana ya ko wa na bi maru awen yana ya wa na kelke tawen anya da nyikira kuma mi kira kuma ku tuwa wa kira kuma ro bara ki ta ta ta na osa wero wero ra do ma le kira kuma na oro ile were o wa alaikum salam Naam. Okay. Mm. Eh, eh, modern day no eh, problem ah. Ah, we didn't think oh yeah. Like mo na me ma vira betu think oh da here no hunu ma bon. O ah. ah, ma wo think oh nyeleka. Ama du think no da wana nyuma ejima rusi ah, ma azo, di think oh we na bu he kuratan. Ama na wana so face ni think ah, no problem yeah. oh you go and i want know now em em mma e na ihe onim na duye em na duye we na na kilo 1000 like ka me akoy se da wasu da 1000 eh nyo ya na ma duye ka hele anyi ka awa <laughs> mi nu ka ai da na ya da <laughs> oni ka je muti kono ka ido na ba horebe oh you go so ọ̀rọ̀ yẹn ń sọ̀rọ̀ dọ́nà bí tí nǹkan náà ni ọ̀wọ́ dọ́dẹ́ ayé rẹ̀ ayé hùsẹ̀ ká ọ̀ sẹ́yà sí mi àti nǹkan náà ṣáà ní tẹ́lẹ̀ dàmí wà anyi ló tù yẹn ètò ìbílẹ̀ àbúkọ̀ tá dàá wà nǹkan. a ní anú náà mi mítìn ẹ̀ di yẹ́rù twenty naira lẹ́ka dáìka the last year náà kọ́ ẹ̀ àwọn àkàyà kọ́ that is wàá kọ́ wà dúyà kà ẹ̀ wọ́ọ̀mà na ebi maru ele neri maru ono he anala na wono ole he na ke nyara ya nyang na man da ka he so any question mark nan poro do mulyo meka ya ama oronya wa fit from tinko for now for who ask and know the best now sisters are going on any question now we just have a question now wa alaikum salam Naam. Ne banuzi. Okay, oka. Olo la kukumuli ya tu ne banuzi. Enyo meyane ka iseme ko leba nyamkata. That is even anya ne bilo mejo to. Eh eh anya bilo no shiri kwawe. Daga so dali atu ni ni, aso dali atu ne banuzi. Kabanyi so ko ben. Ama so so da kukumuli ya tu ne banuzi. Obe ka eze maye dile ya be da adora do ka. Ewo sha ewo se mi o. ɛwɔ sɛ mistɛp na nwunu ehin so no mɛdɛ wɔrɔ ka ɛŋo ahanan ka ɔno nyɛ nwunu ekyi dɔ wa obehu anyi tetɛ ɔdɔ aha ahanan ka ɔnyɛ nkata nkata dɔ ho na ne bɛ not because ɛsɛ na ika ebile na no wɔlɔ ala ala naam na were were la ilaha illallah anyị nafi danye isbatin arwa na hura ga ke ewu nyi ewu tuhu ni sanu ame ewu sho no kole we nya ngusho sa hete but ejenye dimka ma dororo awu ka ma dororo do meka ashubi ebuto no service na ka imera dan what are my conditions now onye kwọ so that way you make use of it enyo meka know na I ka as admission na that word admission letter that work out say condition eh asan no wanya women so ka asan ahe kufur billahi so that rule wele and now that ake kufur billahi that rule understand ka o do mo so no I do kufur billahi so do ka ke ame kufur billahi da da ba enyo meka ọ̀dọ́lẹ́ wà ká dọ́wọ́ yọ mọ́rí dùn ọmọ kàmá ọ̀rẹ́ rẹ̀ tọ́gọ́tì falabas ọ̀rọ̀ ọ̀rọ̀ lórí ká fama yẹ́fọ̀rọ̀ bẹ tọ́gọ́tì ọ̀rọ̀ ọ̀húnra bẹ̀ wọ́n àmọ́ kàmá ọ̀rọ̀ ká mẹ́kọ̀ kọ́ dọ́tún sọ wọ́n yóò mi bẹ̀ láì dọ́ sọ́wọ́ dọ́wọ́ yọ mọ́rí but there's every less eltizamen every bọ̀bọ̀ zugẹ̀ kẹ́ ẹbẹ̀ dọ̀ ẹ̀zọ́ mọ́ni mẹ́ anyi ebi anáyìn <laughs> náà ọ̀ depending eh, explanation now àmọ́ mọ́rọ̀ ọ̀rọ̀ anahu la ilaha illallah wasanfi ɛnumuni lomori kawa ɛnɔ yɛnɔ bahura anyi koforo bitagot ɔyɛ so awɔ nɔ mɛ ɔlɔhu taala alam inshallah iba jairen ɔlɔhɛ ɔsuma kima yi kasi fatu mara tu sɔliha because ya kuna mu wɛnɔ nupɔnya bizinila ya mɔ zake ɔbata which is the program in poland da ke eh, da ke wɛnɔ yi so ya yi homo sɔnna wa taala ko yi tiɲɛ ne kɔmi ya yi ono tinyo da jumnu don na wodo tinyi je subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk